وإذ قال tí yóò wà mẹ́. ọlọ́pọ̀ fún wáṣọ kò ń tẹ́ dáadáa ó gbàdúrà wa lójú pẹ́pẹ́ fún wo wa nínú rọ̀mọ́tọ́ ọlọ́pọ̀ bá pàlú ẹ̀dá sí i. ọlọ́pọ̀ gbà fún wa lórí ibi tá ń lọ ọ̀hún níbi tí ọlọ́mọ pàlẹ́ tọ́lá ọba tọ́lá ẹja títí sọ fáwọn ọmọ Ísírẹ́lì wípé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ ti ntí ọlọ́run àwọn ọba tó là ga oore tó ṣe fún yín tó yẹ kẹ́ ẹ mú fún ẹ mú oore fún ọlọ́run ọba ẹ̀ṣà ìmú oore ẹ tún wá fẹ́ bọ́kùn. ẹ wá níbi bíbọ ènìyàn ẹranko ló tó ga ẹ̀rí là ń sọ ọlọ́run ọba ń ṣèrè pé ẹ ẹ máa rántí orí báyìí ọ̀kan nínú ìdẹ̀rọ ọlọ́run ọba míì làwọn afẹ́ mẹ́nu bà báwo wá ní sísìn òdèdè ń gbé màálù àti àmójúkúrọ ọlọ́run ọba tó láàrin ga báwo ló ṣe jẹ́jẹ̀ra òòlè ọlọ́run ọba tó láàrin ga ní pé musa ti gbàtíra ó ti mọ̀ fi ọlọ́run èsì tí ń sọ kí lọ́lọ́wọ́ bá fẹ́ kí ni ọ̀fẹ́ fún wọn àlàyé tó ti wá wà nínú tíra tọ́lọ́wọ́ bá fún anábì Mùsá alayhi salatu wassalam ìwà ń sọ fún wọn wípé wà á kọ́ ọ́ra Mùsá ọlọ́run bá ní pé ẹ ìgbà tí Mùsá sọ fún àwọn ènìyàn rẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ tá ọkọ mú bíi lónìí nù anábì Mùsá ọfẹ́ pé àwọn Ísírẹ́lì ọfẹ́ ṣe dáwà yóò pè ọba ó wá ní yá yá yá ìtumọ̀ rẹ̀ nítorí wípé sáré yìí láti mú tíyàn bá pé èèyàn tíyàn bí tì sí yá ẹni tí ń sọ̀rọ̀ ló bá mẹ́fà ní mẹ́mẹ́ o lè ní yá ọ́rùnmí tíyàn ó lè yá yẹn kó bẹ̀ ọ́rùnmí ni yóò wà ní yá kó yóò ní yá ọ́rùnmí eléyàn ní ló bá lọ à ìdálọ́pọ̀ á nílò yọ̀yọ̀ yá àkúrò ń bẹ̀ yọ̀wọ̀ àfi lásìràsì. kẹsìrọ̀ tóbi sí ẹgbẹ́ máa jẹ́ àmì ní kíkìlá parẹ́ yà parẹ́ torí pé ibẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ń tà ń pè yẹn mẹ́sùlù lẹ́yẹ kó bá yà á bẹ̀ lọ́ọ̀hì sẹ́wọ̀n kí mùnádà mọ̀dọ̀ fún wọ́n sí kọ́ lè máa jẹ́ àmì ní àmì pé parẹ́ ọ̀kan èèyàn lè sọ wípé ìyá yà á ń kọ òní mọ́tàkùrọ̀ á ní bẹ́ẹ̀ sá o ṣùgbọ́n tó bá bọ́ sọ yà wà ládì ọmọ mi bẹ́ẹ̀ lè yóò ti yá ìwé ẹ̀kọ́ lè yóò ti mi bọ̀ tí yẹn bá ní yà wà ládì ọkọ̀ rẹ̀ ló bá kọ̀ á yà tó bá sì wù yàn ìyá lè sọ wípé yà ń kọ òní yà yà á kọ òní yà kéèyàn ó di mélòó ó mẹ́ta tó bá wù yàn ìyá lè sọ yà àyàjì alif yóò wà jẹ́ kínní ya ọmọ ya ọmọ ìyẹn lè sọ bẹ́ẹ̀ tó bá mú ìyàn èyàn lè má fi àléwì sí kí èyàn kó fi dómọ̀ sí gan ya ọmọ tó bá lè wọ́ ní oṣù pé lọ́sùkù gan àyè rẹ̀ lọ́wọ́ àkókò lọ mú pátí àwa tí ó dá mi lọ́sùkù dú sí ó ní ya ọmọ lọ́wọ́ àti mẹ́rin mẹ́fẹ̀ẹ́fà lọ́wọ́ ìṣòro mi bá lọ ní wípé mo sáré ṣe wá sí àwọn àfáà ní pé ká di ẹ̀kọ́ yẹn mú ó wà ní ya kọ́wọ́ mi kí ló yẹ tó bí ń sọ wípé ẹ̀yìn ìyàn mi ebi wà sí lọ́fẹ́ sí fún wa kò tí ìsọ̀dájọ́ ọlọ́run ìdájọ́ tó fẹ́ sọ fún wa ẹ̀kọ́ tó fẹ́ dé wọ́n kọ́ kò tí ìsọ ọkùnkùn wa bẹ̀rẹ̀ láti bi ya kọ́wọ́ mi ẹ̀yìn ìyàn mi ebi kankan náà ni wá tàlákùf fi dáàwà kéèyàn lè máa sàánú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa tarọ́ fọ̀ kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbígbé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run eléyìí tí wọn bá ka tafsiru Sheikh Uthaymeen wọn máa ma sọ̀rọ̀ lórí bíi dáadáa bí ara ẹ̀kọ́ tó pàtàkì tó yẹ ká kọ́ ń bí Musa sọ pé yá ashabi qawmi ló pè wọn kí qawmi kan náà ni wọn nígbà ẹ̀yìn èèyàn mi láwọn tí wọ́n jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ jọ́sìn fún gèdè bí màálù àti wọ́n ṣe ń tóbi inú torí ẹlòmíì tọba ṣe ń tóbi wá ní tẹ́gìrì àwọn oṣù fún alọ́mọ náà ni olówó ayárí pé olú tí ń náà dáàdì ẹ̀ ní ìtì wá ní gbà ó náà lè kó bára rẹ̀ pẹ̀lú pé ìlú ìgbà rẹ̀ o bọ̀ká wá mọ̀ mọ́ jẹ́ tí ó mọ̀ fìyàn nu náà ṣẹlẹ̀ ẹ̀ tó ti di kèfèrí kí lẹ́yìn tó fi di kèfèrí mọ́ kàfárà rẹ̀ ló lọ́ọ́ máa kàfárà èèyàn torí ọlọ́run ìhà eléyà ti yọ ńkó bẹ́ẹ̀ kí ló dé ọ́fíìsì bí jẹun ní ọlọ́ọ̀la wa. àdánwò anáyí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá àkọ́kọ́ kọ́ lónìí ni wípé musa fẹ́ pa àwọn èèyàn sí tọ́lọ́mù ọmọ ọba tó lànà ìgbà wà nínú ìlú. ó ní ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi téèyàn bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pe àwọn èèyàn nígbà míì ọlọ́run máa ń lò sábàbí láti jẹ́ kí ẹ̀mí wọn ó sípa sí téèyàn fẹ́ sọ̀rọ̀ ìgbà tí bàbá wa dáadáa ṣe Muhammad bin abu wahab tí wọ́n bẹ̀rẹ̀ falafatu kùsù àti ọ̀pọ̀lọpọ̀ tíra wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹ̀yẹ ẹ̀dá rahimaka wọn kọ́kọ́ ṣàjọ àfẹni ọ̀fẹ́ kọ́yún náà fẹni ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́mi rẹ̀ káni bá a máa wí pé àṣẹ ẹ̀kọ́ tí yàn fẹ́ kọ́ kìí ṣe pé kí yẹn lè bá a máa fi ara ní àwọn èèyàn tí yàn fẹ́ kọ́ àṣẹ kí màá ń bẹ̀rẹ̀ sí àṣẹ látara àfẹ́ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ìgbà ó ní ìnàkùn bọ̀lámtún àǹfùsàkùn ìbọ̀bẹ̀ bá ń ké ní kéè. ìnàkùn bọ̀lámtún àǹfùsàkùn bí ti rọ́ọ̀lì mú ẹ̀yẹ. ó ní ẹ̀yìn ìyá mi ìnàkùn bọ̀lámtún àǹfùsàkùn ẹ ti ṣàbòsí fẹ́mi ara yín ẹ̀mí ara yín tó yìí ò lè ṣàbòsí kí wá ní jábọ̀sì kí lọ́lọ́mọ bá gbà lérò pẹ̀lábọ̀sì ẹjá àwọn ará síbi nǹkan tá à ń sọ lánàá ní kí àwọn ọmọ ìsọ̀rọ̀ ee tálẹ̀ ẹ̀fọ́ máa jọ́sìn fún ọlọ́run ọba ni a sì padà rí nínú tí musa sọ wájú máyà wọ́n wá ń jọ́sìn fún èèyàn ọlọ́run ọba tó bá rẹ káwá jẹ́ kí àmọ̀ rẹ̀ ó ní wọn bá ó ní ẹ lọ kí wọn kúrò lábẹ́ ìyẹn tí wọ́n jọ́sìn fún musa ọ̀tẹ̀gbọ́n rẹ̀ wá lọ wọ́n sì wàhálà wọ́n yìí wọn kúkú o wọ́n tún wá di sẹ́ńdì láti ibi mímọ jọ́sìn fún èèyàn wọ́n tàbí mímọ jọ́sìn fún ẹranko lọ ṣé wọ́n jókòó ní àmì ẹlẹ́kùn ìtumọ̀ rẹ̀ ní pé nínú kan lọ́wọ́ ẹ ti kó àbùkù bẹ́ẹ̀ni ara yín ẹ ti ká àbùkù àbùkù ẹ ti dín ara yín kù iyì tọ́lọ́wọ́ bá fún yín ẹ ti dín ó dín kù yorùbá láyé mi ti ẹ̀rí ibi táàtì máa ń pẹ́ fúnmọ̀ túmọ̀ sí mọ́tò sí ìwádìí náà lọ́kùnrin à ọlọ́run ọba tó là ẹja onítìlúkẹ́lú jáǹnà táyé ni àtàkùkù làhà ọ̀dọ́rẹ́bẹ̀rẹ̀ àwọn mọ́sálá pọ̀ jù lẹ́yìn ni jàǹnà lé ahadìhìn máa jáǹnà táyé ni mí nà ánábẹ̀ wàhàfàfúnà mẹ́rin àbọ̀tí ìmọ̀bẹ̀ bára ìzẹ̀ gáàsì kálíjánàtà ni àtàkùkùlà àfàjáwọ́nà ọlọ́run fún alákojú àwọn èèyàn méjì kan jàálínà rí àhárí máa jàálínà alẹ́ nìkan nù wọn kó ní ọjà oko méjì ọdún oko àjàrà ọdún oko bàbí gbogbo ẹ̀ wá ó wá ń sun ló wá sí rẹ̀ gbẹ̀dẹ̀ ní gbádùn ọlọ́ni tí ó ga nígbà nàta yìí ni olùkókò tí èèyàn máa jẹ nínú ọgbà oko àtòkò kìíní àtòkò kejì kò sí lè tí ìlú rẹ̀ jáde dáadáa kí ọlọ́run àti tẹ̀lé àǹtàrólé kò dín nǹkan kan kù nínú nǹkan tó yẹ kó wù mẹ́. ẹ ìtọ́lọ̀ wa sọ ní ìnáàánú iná kan. ẹ̀yìn ìlànà pé ẹ ti kó àbùkù bára yín ọlọ́wọ́ bọba tó láàrin ga ọkọ yín lé ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ dẹni ẹ̀tẹ́ kí ẹ má bàa wá tẹ́ kẹ́ ẹ fi àtẹ́tẹ́ yìí ohun tẹ́ ṣe ṣùgbọ́n kí lọ́kọ̀ àkọsí tí wọ́n ṣe bẹ́ẹ̀tì ẹ̀kọ́ àwọn àfáà ní pé ìtàkọ̀dà nínú èdè lábá màfúlù bí mẹ́rin ní mọ́ni wọ́n tàkọ́dà lọ́wọ́ yìí bẹ̀rọ̀ mẹ́rin ní máa ní méjì ní ó wá ní bẹ́ẹ̀tì ẹ̀kọ́ ìgbẹ̀kọ́ méjìlá màfúlù kan torí pé mọ́sùlárì yẹn yá amọ́lò amọ́lò àfẹ́yìn ni ibo ibo ni mọ̀fúnlù bìí ẹlẹ́gbẹ̀ẹ́ tó wa. iná kò rọra fún márùn-ún sẹ́kùn ìdílọ́wọ́ bàbá wa dáadáa ni wọ́n ń ṣe ìgbèkùn nínú àgbà ọ̀gbà yá wọ́n ní ibi tó lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹn kò fi mọ̀fúnlù ẹlẹ́gbẹ̀ẹ́ òun sí ṣùgbọ́n mọ̀fúnlù ẹlẹ́gbẹ̀ẹ́ mọ̀fúnlù ẹlẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ ẹ̀yìn ara yín kù nítorí pé ẹ̀mú ìjì wọ́n mú ní kíni fẹ́fà abùkátà sí abùkátà sí bí tí ẹ kọ́ bẹ̀tún mọ̀ ilẹ̀ èdè la ìlà iná kun ìmọ̀lá mú tó. ìmọ̀lá mú tó máa ń lọ sọ́kún bí kọ́ bẹ̀tún mọ̀ ilẹ̀ ẹ ìlàhà màbúdà ẹnu ilẹ̀ máa jọ́sìn fún ìmọ̀ jọ́sìn fún tètèdè màálù lẹ́yìn ọlọ́run bá wà sí i. fàtúwù tọ́ba wa ń bẹ́ ẹtú bá lọ sọ́dọ̀ báárí ìkú ibi tẹ́kọ̀ọ́ wà ẹ̀kọ́ mi ọlọ́wọ́ àwọn ọba tọ́lá rẹ̀ ga òní musa ọ̀sọ́ ike fàtúrú ilà lọ ẹtú bá lọ sọ́dọ̀ ọlọ́run ó ní fàtúrú ọlọ́run ilà bá ẹtú bá lọ sọ́dọ̀ báárí ìwù yín nítorí pé báárí ìwù yín yẹn òun lọ lẹ́tọ̀ọ́ sí dọ̀sí òun èèyàn máa wá tú bá lọ sọ́dọ̀ ẹ̀ níbi jẹ́jẹ́ kí láàyè tọ́pọ̀ náà kọ̀ á ọlọ́run máa ń fi rògbòmí sí ẹ̀rí ìlàhíyà yóò sọ fún ayé tó torí pé mi mọ̀ dá yín kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfẹ́mi nìkan. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam ìgbà tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ló sàlà wọn máa bọ̀ Ànábì Ibrahim ní kí iná ní ìgbàrọ̀ ọ̀rọ̀ mi ti tọwọ́ mi ti tẹ̀sí lẹ́yìn ọlọ́run. ìlànàbí ní ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n ló sọ̀rọ̀ máa bọ́ àìbọ̀ mi ò ní bá yìí ẹni tẹ́mi ọ̀ bọ̀ lẹ́ni ọ̀ dá mi. ọlọ́run ọmọ ọba tó láàárẹ̀ ga ẹ máa wọ́n tó ti sọ̀rọ̀ tó torí ẹ̀ dá wa gan ó ní wàá máa kọ̀ lákọ̀tù àlìdénà wà lẹ́yìn sàìlà ìyá ó bá ní èrè àtàlìjànú nítorí nǹkan kan dá wọn nítorí pé mi mọ dá wọn èmi náà wọ́n gbọ́dọ̀ máa sìn torí ìjọsìn wòye dá wọn gbogbo ohun tá a bá mọ̀ lẹ́yìn ọlọ́run adáyé tán là mọ̀ tọ́lọ̀ ń bọ̀ wá jẹ́ àwáyé sáà mọ̀ kan náà táàbù wá sọ pé nǹkan náà láàmú ajọ́sìn fún ẹni ọdí ẹni ọmọ àti wá wá ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní táwọn èèyàn wá ń jọ́sìn fún wọ́n wá ń fa àwọn èèyàn gan lè ayé lọ ń gbàgbé àwọn táwọn èèyàn jọ́sìn fún tí wọ́n ní bẹ́ẹ̀ lọ́n pé kọ́ pa àwọn ta ní bẹ omi tí ó bẹ̀ lọ́n wípé kó mi ó gbé òun lọ ṣé bọ́lọ̀ rẹ̀ ní ẹgbẹ́ lè gbàgbọ́ pé ògùn àwọn abẹ́lẹ́ wọn wípé ọlọ́run bọ́ba tó lọ àrẹ́dá táǹsì náà ní kọ́pa wá wọ̀lẹ́dí yóò lè tù ní anábìwá ìmọ̀ràn ọlọ́run bá tó ṣe pé òun náà ló dá mi òun náà yọ pa ní òun náà yóò tún tíbi dìde padà gbogbo ń tá à ń pè lẹ́yìn ọlọ́run ọba wọn àlẹ́tọ̀ sí jọ́sìn ọlọ́run ọba àlọ́run nìkan lọ́lẹ́tọ̀ sí jọ́sìn ìwé lànàbìwá musa fi sọ wípé báàlù òní fọ́ọ̀lẹ́kù ẹ̀tún bá lọ sọ́dọ̀ ẹni tó dá yín nítorí wípé òun nìkan ló ṣe kíni lọ́lẹ́tọ̀ sí ìjọsìn tí ọba kú dání ẹ̀ ní màgbámù tó yàtọ̀ sí ṣùgbọ́n dókítà ní ìwà bẹ̀bẹ̀ ọlọ́run bọ̀ sọ wípé fatúrú ìlànà ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n sọ pé fatúrú ìlànà ọ̀rọ̀ ìdíkùn ọ̀sọ́ báwọn. ó ní tí a bá ní ìyàwó kí ni ìtumọ̀ rẹ̀ ọbọ̀ ọlọ́run wá lu bá rí ẹni tó dá yín tẹ́ẹ̀ tí ń gbogbo àléébù ara ló ti yọ kúrò ìtumọ̀ bá bá fàtíwọ́n ìlà àbárí ìkùn ẹni tó dáyín nígbà tó dáyín tẹ́ ẹ mọ̀kànga ó dáyín lórí fítàrà tó lálàáfíà ẹni tí wá ṣàbùsí mímọ̀kànga tọ́lọ́mọ bá dáyín lórí ẹ̀ ẹ ti kú dọ̀tí bá nítorí pé ọlọ́wọ́ á dáyín tó ti yọ àléébù kú òfin yín ọ̀dọ́ rẹ̀ náà ni ẹ ti wá tútú bá lọ ní ìrùpọ̀rọ̀ yìí sóyè ara yìí báárù ó lẹni tó dẹ̀dà ìgbà tó da tán lẹ́dà tó pé ọ̀rọ̀ àwọn àbùkù ara rẹ̀ kú ò gbogbo wa nígbà orí fífúra tó da bá dá wa lé ìgbà tá tán là ń kó àbùkù ẹbọ ẹ̀ṣẹ́ bára wa yorùbá ọ̀rọ̀ mi wà báwọn ìyẹn ní pé ọlọ́run ọba yín yẹn wá tútú bá lọ sọ́dọ̀ ẹ̀ ee bó lẹ́ ti wá tú bá ọ. kò lówó ọ̀rọ̀ àmì tẹ́ gbà bá ní wípé ẹ para yìí. àwọn kan sì wá wá wọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n para bóun ó ti wá para wọn oríṣiríṣi náà àmọ̀ méjì àmọ̀ eléyìí tó pọ̀lọpọ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn onítàfsírì lọ́bẹ̀ ni wípé gbogbo àwọn tí wọ́n bá wọn lọ́wọ́ sí bíbọ ògédègbè màálù kí wọ́n pa àwọn tí wọ́n pa àwọn tí wọ́n ń ṣe ògédègbè màálù àwọn tí ọba wọn sí ká pa wọn. àwọn tí ọba wọn sí àtúnwọ̀n kí wọ́n ń wò wọ́n ara nígbà tí wọ́n ń ṣe lọ́wọ́ eléyìí ọlọ́run fi ṣàforíjì fa àwọn tí wọ́n pa àwọn náà nípa ni ọlọ́wọ́n tó fi ṣàforíjì ẹ̀ṣẹ̀ tiwọn náà nítorí pé ẹni ọba ṣẹbọ tí ń ṣẹbọ láyé kí làwọn aṣọ fún ọ̀tá ọlágbèkú tiwọn ọ̀dà àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Islam pé hajj pípa tì nítorí pé tẹ ẹ bá ti pa ìtàn tó nìtumọ̀ ẹ ẹ ẹ tuntun bá ó ti mọ kàdákò bẹ láyé àdébà Muhammad sọlọ obìnrin kan wá bá nàbí tá ànábì ní kí wọ́n ṣe rọ́jùmù fún ẹjẹ́ ń gé torí pé ìgbẹ́jọ́ pọ̀ ìgbà tí wọ́n wá ṣe rọ́jùmù fún tàbí ọkùnrin tí ẹ ní ọ wá fẹ́ sá àwọn yẹn sá tún wọ́n sá wọ́n sá wọ́n sá kí lóko dùdù wọ́n tún wá ń sọ̀sọ̀kúsọ̀sọ̀ ah ànábì ní ẹgbẹ́ mi sọ̀rọ̀ tútú bá tó tú bá wọn àforíjì díẹ̀ tọ́lọ̀ ń bá ha fún gbogbo ara màdínà yọkàrí àforíjì tọ́lọ́mù bá ti ṣe fún látara tútú bá rẹ̀ tí wọ́n bá há tútú bá fún gbogbo ẹ̀yìn ẹ̀yìn tẹ́lẹ̀ ńlẹ̀ lókè yọ kárí ẹ̀yìn òsì ìmọ̀ títí yóò sí. pípa fún àwọn ẹ̀ṣẹ̀ kan ọlọ́run bá láti fọ ẹ̀ṣẹ̀ yẹn àwọn tí wọ́n bẹ̀rù pé màálù tó má ṣe wí pé iwájú ọlọ́run bá ni wọ́n ti jẹ̀yà àwọn kan náà àwọn onítàbísíyè wọ́n nígbà tí Musa sọ bẹ́ẹ̀ fún wa wọ́n wò wípé àlè para wa ní fètètè o wọ́n ní ọlọ́wọ́n bá wá da òkùnkùn bò wọ́n ó ní tó kùnkùn tó bá ti dé ẹ̀kọ́ máa para ní ẹ̀ma sára yín nìkan òkùnkùn wá dé wọ́n sára wa ní nǹkan kéńjà tí ilẹ̀ mọ́ wọ́n rí pàwọn ti pa bíi sẹ́fúntì nke pípa àwọn yẹn ọlọ́wọ́n bọ̀ sọ wípé ẹni báyìí àbẹ́ni báyìí ìrùpá láyé mi ti yẹ méjì ń láàrin nínú tafsir ikọ̀ kan rẹ̀ àwọn afọ àtọ́nà lọ́wọ́ bẹ́ẹ̀ káàkiri sọ fún wa ìyọ́n tó abájú ká máa yọ̀jọ́ fẹ́ máa dààbò ọlọ́run ìfà kọ́tù ẹ para yí àwọn kan ní pé àwọn tí wọn ò bá wọn bọ ọ̀sà kí wọ́n pa àwọn àbọ̀rìṣà tàbí ẹ yí ní ọ̀nà tó yí ọlọ́run ọba bí wọ́n ti ṣe ẹ̀dá tó bá wọn ìkìlámù méjì lè yóò mú. ذلكم خير لكم عند بارئكم àrẹ musa sọ fún wa wípé tẹ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ eléyìí ló dáa jùlọ fún yín lọ́dọ̀ ẹ ni ó dá yín láláì lábùkù la kí ẹ tó kábùkù bára yín. fàtà tẹ ẹ bá ti ṣe ọlọ́run àwọn ìgbà tó tún bá yín àwọn kan náà àwọn níta sí òní ṣe nígbà tá a níbi musa sọ pé iná kò ń bọ̀ láwùjọ àpò sàkómìtì ẹ̀kọ́ rẹ̀ kúrò lẹ́yìn fàtúrú ìlà bá rí ẹkùn ẹtùtù bá lọ sọ́dọ̀ ọlọ́mọ ọba tó láàrin dá ẹtùtù bá wọ́n ní wọ́n bá níbi musa yẹ kí bóòlù láti wá àtúbà gbé ìdùnnú tí ìfakọ́tù lòún. ee ìtẹ́sẹ̀ ni wípé ẹ para yín ni láàyè kò ẹ̀kọ́ mi ìdá bẹ́ẹ̀ yẹn ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ ẹ̀kọ́ mi ti bẹ́ẹ̀ ni wípé anábìrin wọn sáré wípé ẹlẹ́yìn wọn lọ́ọ́ dáa jù fún yín ẹ̀yìn dà ọ́bì kù lọ́dọ̀ dídà bá rí i lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lá àríkà tó dá yín wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fàtà ọlọ́wọ́ bá wá gba tútú bá wọn ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ní wípé àwọn onímọ̀ sọ wípé ọlọ́wọ́ bá ló fà ń bẹ̀ fàtà bà kí ni iṣẹ́ tí fà máa ń ṣe nínú lárúbáwá àtàkì wọ̀tàrùtì ó túmọ̀ sí kí wọ́n di ọpẹ́ bí wọ́n ṣe gbé àṣẹ òun ṣe dé náà wọ́n bá ṣe ọlọ́wọ́ bá ṣe ìyẹn náà wọ́n á lọ́wọ́ bá lóhùn wá fi gbé ọpẹ́ tí àforíkì rẹ̀ fi lé wọn bá fàtàrà aláìkùn eléyìí wọ́n máa jẹ́kùn fún wa wípé gbogbo ìgbà tá a bá ń dọ́ máa ṣe ọlọ́run ọba ẹ má jà máa fi falẹ̀ gbogbo ìgbà tá a bá ń gbọ́ mọ́débì ọlọ́run ọba ẹ má jà ara láàrin kó lè jẹ́ wípé báwọn ọmọ ìṣòro yìí ló ọlọ́run ọba tó ọlọ́run ọba fi dáforíjì òní àbá nítorí pé ìgbà kan pàṣẹ wípé ìgbésẹ̀ báyìí lẹ́ẹ̀gbẹ́ tẹ́gbẹ̀rẹ́ sáwà ṣetán àti gbé sáwà ń mú ọ̀nà tuntun bá kùnà inú àwẹ̀ láwà yìí ẹlòmí ò fẹ̀ sí ọwọ́ rẹ̀ lẹ̀ rárí kò ọlọ́wọ́ bá ní pé ọlọ́wọ́ bàbá tó láàrin já lọ́ba tí ọ̀pọ̀lọpọ̀ gbígbà tó bá ń bẹ lọ́dọ̀ ẹ̀ tọ́lọ́wọ́n bá bá tún gba tútú bẹ́ẹ̀ yàtọ̀ yóò tún kẹ́ ẹ̀yàn ṣé ń tọ́lọ́wọ́n bá ṣe fún wọn àyẹn ṣé kẹ́yìn àbí ṣe kẹ́ ìkẹ́yìn ìkẹ́mi inú ẹwà ràn wọ́n lọ́wọ́n bá wá kẹ́ wọn tán àwọn èèyàn Musa wọn náà ló dé ọlọ́run onye lọ́n sọ̀rọ̀ ó ọmọ akó ó tún dé wa. ọlọ́run tó ń sáà ń sọ pé ń bọ́ sọ̀rọ̀ ń bọ́ sọ̀rọ̀ ọmọ àlọ́ ọmọ ọlọ́run tọrọ ọmọ àdé ọmọ tọrọ à tọ́ ọba tó sọ pé ọlọ́mọ bá sọ mí à nígbà o ọba tó lè sọ mí kankaya kankaya. wàá ní wọn tún yá òun sẹ́lẹ̀ mi kàlákà náà náà ọ̀rọ̀ àjẹ́ bàbá kò bá kúrò sọ̀rọ̀ ìbàdàn wà á ní ìlú wọn níbi eléyìí ọ̀tán wọn bá fi gbèsè ìmọ̀dé àwọn tọ́lọ̀ bẹ̀rẹ̀ ṣàforíjì fún ah, ọba ní ìfòrí Musa ọmọ alọ́lọ́ ń bọ́ sọ̀rọ̀ ọmọ alọ́lọ́ ń bọ́ sọ̀rọ̀ tó ọba tún lọ́lọ́ ń sọ̀rọ̀ àní gbà níta àti lè gbà ní wípé àwa kan fi ẹ̀rọ lọ nífẹ̀ẹ́ tètè lánà mínà lákà ẹ Musa àní gbà ọdún mẹ́rin ó ti láàbù kéde gbé màálù lẹ̀ àfi lẹ̀ ó ní a máa para wa para wa ó sì lọ́dọ̀ ní gbọ́ sọ̀rọ̀ tọ́ ọba tó sọ nǹkan ní a nígbà ìta àfi lè gbà ní wípé ọmọ tí ń gbọ́ sọ̀rọ̀ ní afẹ́ ní kìtìtì kí ó ṣe pé yóò sọ̀rọ̀ tá a máa gbọ́ o ìwọ lọ́mọ ọ̀rọ̀ tí wọ́n ń tọ́ àwa fẹ́ rí ti a ní tọ́ àbá ti wá rí ká jọjọ sọ̀rọ̀ tá a jọjọ discuss. Eh. Eh. ara àmà pé òótọ́ lọ lọ́hùn ní gbọ́ sọ̀rọ̀ ṣé mo kí alẹ́ musa sì mọ tó fi tiẹ̀ rí alẹ́ musa wà wò pé tẹ̀bá ní tẹ́ fẹ́ nìyẹn wàhùtàrọ̀ musa kọ́ọ̀mà wù sábẹ́ alẹ́ musa ní pé ẹ̀mí gbàgbọ́ ó sì ti kú wọn kúrò lábẹ́ fìlà ọ̀nà wọn ti dọ̀rọ̀ sí lọ́rùn òun ní darí wọn.

واختار موسى قومه سبعين رجلا Àwọn Musa bá kó àádọ́rin nínú wa ó mẹ́ẹ̀ká lọ, ẹ̀tẹ̀rẹ́ mẹ́ta lọ ní ìparọ́ ọ̀hún ló ní ọ̀rá ní oṣù bẹ́ẹ̀. Kẹ́ẹ̀lì mọ ibi táwọn ọmọ ìsọ̀ ìlú yàtọ̀ gidi. Níbi tó gẹ́gẹ́ táwọn èèyàn kan bá ń sọ fún ayé kékeré kan nẹ́tọ̀ ni. Ní tí wọ́n bá ti rí wọn nígbàdọ́nú ẹ̀, Mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra níbi irú ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ àìní nǹkan ò túmọ̀ sí pé ò sí àìmọye nǹkan táàrí táwọn ètò ẹ pé tá a bá fi nǹkan kan kún ojú wa á sì máa rí bẹ́ẹ̀ ni àìwẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá dé láàbù ní ìsìn àwọn kankan bẹ́ẹ̀ àlè ìfojú lásán jẹ́ á sì máa rí kó tó di pé wọ́n sì nǹkan tí wọ́n fi máa rí àgbàpẹ́ mbẹ́ wọ́n wà máa sọ fún wa pé ntọ́yọ̀ bá ti ntọ́yọ̀ bá ti rí òsì àwọn àmì òsì máa dà ẹ̀dá sọ̀rọ̀ á bẹ́ẹ̀ ẹbí fi máa sọ láàrin ẹni gbogbo ọmọ káàrin kan máa ní kíníkan natural kíníkan natural kíníkan ní mùsùlùmí máa digest ẹ dáadáa àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ ẹnu wọ̀nyí sọ pé God gifted kíní ni wọ́n ní natural resources àwọn tí nature fún wa nature kọ́ ló fún wa ọ̀rọ̀ náà ni kò sí natural resources kankan wọ́n lọ bá láyé ìrètí ẹ̀bùn ọlọ́run bá gbogbo ẹ̀rọ wọ́n lè polisi natural resources yẹn ní gan àmì gbọǹkan tí wọn wà ń lẹ bóòdù natural resources ni Ọlọ́run ló dá ẹ má ní natural resources. ìdí táwọn ó fi pé natural resources ni wípé àwọn òbí ní ìfúnmọ ọlọ mùsùlùmí náà lọ àmọ́ra kankan kan kò ní lọ́lọ́wọ́ bá lọ́fọ́ lóde àwọn nǹkan tí nature fún wa those things are natural kò ní sọ wípé bọ́lọ́wọ́ bá ti dáa yóò ní kó natural kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ jà sọ̀rọ̀ àìmọye nǹkan tó natural tí ò ṣẹlẹ̀ bó ti yọ ṣẹlẹ̀ bọ́lá ọba bá ti fẹ́ kí nǹkan ó rí bẹ́ẹ̀ ni ó ti rí arábì musa bá kó àwọn àájọ rẹ̀ ó ní ẹ̀ka lọ ìgbà tí wọ́n débẹ̀ musa bá sọ fọlọ pé nítawọn èèyàn nítorí àwọn afẹ́ nì wọ́n láwọn afẹ́ yọ fàlámà. lọ́wọ́ bá ń kú ìyẹ́wọ̀n mi mọ́ wọn gbogbo ilẹ̀ bá gbogbo ẹ bá dààmú anabi musa rí pé nǹkan tí ẹ̀gbọ́n ti rí ó ti ní fìrìfìrì kan lóòrùn nìyí ṣùgbọ́n nítorí rọ́júfà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé sọ ayé pọ̀ ní bẹ́ẹ̀ bí tá a fẹ́ kà ee àwọn àbá mi sọ pé hadi sàbíjì nǹkan ṣe ṣàròs. ìgbà tí rọ́júfà dé anabi musa wọn parí ó gbé rọ́bì ìlànà ṣe ta ẹlẹ́kìtà mìíràn kọ́ mélòó wá ní ọlọ́pàá mọ̀ sí bó ti tó tó ọba mọ̀ wípé eékùn adébí wọ́n wà pàmò ni ọba ti pa wọn kí n tó kún wa wá àti táwọn ilé ìbáyìí lè kú kiri ìwé ìgbàgbà padà dọ́dọ̀ àwọn àwọn jagunlajú àwọn jàǹkórí kí ni sọ ń bá ti gbà padà dọ́dọ̀ wa ìrì ọlọ́run á ti omi ní ìlú. àṣẹ gbogbo ẹni tí bá sọ pé òun lọ́lọ́run àṣọ pé òun ni abẹ́ni tó bá ń sọ pé òun fẹ́ rọ́lọ́ àsọ́jẹ̀ yìí abẹ́ni tó bá ń sọ pé ọlọ́wọ́ kò sí nítorí pé òun ò rí àsọ́pọ̀ ló ní afẹ́fẹ́ gbé rí. ìlànà bàbá ayélujára sí i. à ìyọlọ́ àti òhùn lẹ́kọ̀ọ́ náà bí máa bá a lọ sí wa.

أتهلكنا أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي فأخذتهم الصاعقة فأخذتهم الصاعقة وعاد ترى فجأة على المعنى ọlọ́run ní kí igbe gbá wọn mú ibi àrà wọ́n gbọ́ pé báyìí kú gbogbo wọn sì kú wọ́n kú ní wọn ọ̀dá kú wọn ò sì sùn ee wọ́n kú pátápátá yányá torí àyà tó tẹ̀lé lẹ́yìn ó fi dí oyé wa pé wọ́n kú ni ọlọ́run bọ̀ bá tó la rẹ̀ ga bí wọ́n ṣe gbọ́ igbe báyìí gbogbo wọn sì kú ọlọ́run bá jẹ̀ mí tó lára wà á ń tó ń tán ọ́n wọ́n wá sọ pé pàtàkì pé iye kú kú tán kí ni máa ṣẹlẹ̀ ó yájú lẹ̀ lọ ó wá yájú lẹ̀ kàńtàkàńtà báyìí ilé ìfijọ́ ẹgbẹ́ yẹn ní sunna tó kù bá kúta abájọ́ ẹ̀kí láàbọ̀ máa ṣe àpà ojú yẹn ní àpàdé wọ́n wá àràjú kalẹ̀ lọ bá ọlọ́run bá wá fẹ́ẹ́ fi yíyan ọ̀kan nínú ìjẹ̀rọ ọlọ́run tó wà nù lọ́lọ́run ṣe. Thank you nínú táàbì màkókù ni ọlọ́run bọ̀ sọ pé símọ́ bá asínà tó ní bá di wàfáàtì kù tọ́ba yìí tó wàfáàtì ni òun ni. wàhùwà lẹ́dí yàtà wà fáàmù ìlà wàyà àlámù. ṣùgbọ́n mo kúrò èlò fún mi ìkú náà lọ́lọ́run ti sọ pé lẹ́yìn náà a tún gbé yín dìde mẹ́mbà dìmọ̀ òtí kọ́ọ̀mù lẹ́yìn ìgbà tí ẹ ti kú tán yányá àṣepè ìsàlómi ìsàlì kan ló jókòó nìyí àṣàjọ ara ọlọ́run láti jó ìmánì ìbìlẹ̀ yọ́mì lẹ́ áfírí nù àṣe tó bá yẹ kí àwọn èèyàn kan ti sẹ̀mí tí wọ́n kú tọ́lọ̀ tí ní ká tó padà sẹ̀mí ọyẹ ká máa yí pé for sure ní bá sẹ̀mí lẹ́yìn pé àwọn èèyàn gbọ́n gàdí mọ̀sán yé o tó bá ṣe pé àwọn èèyàn kan sẹ̀mí ọlọ́run pa wọ́n tí wọ́n kú ikú òótọ́ tó tún wáá dé ẹ̀mí padà sí wọn lára tí wọ́n tún ṣẹ̀mí lẹ́yìn ìgbà náà ó yẹ ká mọ̀ pé ṣẹ̀mí ń bẹ lẹ́yìn ikú lóòótọ́ àwọn eléyìí ọlọ́run ọba pa wá lẹ́yìn ìgbà náà wọ́n tún gbìyànjú dìde ọlọ́run yóò yẹ tó dìde láàlá ọlọ́run ní àgégbé pẹ̀lú dìde afẹ́jẹ́ ẹni dúpẹ́ fún wa ọlọ́run ọba tún ṣèdẹ̀ra mi fún wa nínú àwọn àjẹrà tọ́lọ́run ọba ọba tó láàrẹ́gá tí kì í ṣe fọ́pọ̀lọpọ̀ ní ẹ̀dá ẹ̀ ẹni ọba ti lọ mọ́mọ́ta pàpàdé kọ́ ọmọ kí a mọ̀ tì tíyàn báyìí kú àlùkí àmọ̀ tì ẹ̀dín kò ní padà mọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ ọba tó lọ àárẹ̀ gan látara àánú ẹ̀ kọ̀fẹ́ dé musa délé kẹ́ni musa ti dá pààyàn kí a bá jọ wọ́n lọ́pọ̀ àyàn kan lọ́dọ̀ fẹ̀ àwọn nàá ń jó ní. èèyàn adọ́rin lọ palẹ̀ kan náà ọlọ́ni fún mọ̀ bẹ́ẹ̀ من بعد موتكم لعلكم ọlọ́ni abẹ́dọ̀rọ̀ ni ọjà sọ pé àwọn agbèyìn dìde lẹ́yìn ikú yín nítorí kẹ́lẹ̀ bá wọn dúpẹ́ fún wa ẹ̀dá máa dúpẹ́ fọ́lọ̀ orí rẹ̀ pọ̀ lórí wa tá a bá dúpẹ́ á gbà lékún kí lọ́lọ́run bá tún wá padà wá ṣe fún wa. ọ̀pọ̀ náà. وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى ibẹ̀ láti lọ làlágbára ọlọ agbára ọlọ ẹnu wọn tá a sọ ọlọ́dún ọ̀sán àfààní bẹ́ẹ̀ ní ọ̀sán àtàwọn tá a gbọ́ èyí àwọn ọlọ́dún eléyìí ọlọ́pàá wọn ṣe lókun fún wa ó fi wá ṣe lẹ́yìn dáadáa ẹni tó bá níbẹ̀ náà wàá rí fún sọ náà ṣé àìsà èsì ah, ìwé lọ́sọ pé kò níyà ah. ah. ìsọkúsọ ayé àtọ̀run ni ó níyà o nígbà tí ẹ̀ẹ́dẹ́ ìmọ̀ pé níyà àwọn èèyàn fọ́ ni lẹ́yìn àwọn èèyàn sáfẹ́ sọ̀rọ̀ láì àìmọ̀kan. ooo ẹ̀yìn ojú ẹ̀ tó wá jọ ojú eléyìí láì sábà jáde ní ooo láì ṣe fíìmù lórí ọlọ́ mọ̀mọ́ Aisha rọ́jì aláwọ̀ àníhà ó níyàwó ó ní bàbá ó sì níyà ìgbà tí ma ifki ìgbà tí ma bó tètè sọ àyà wá ń sọ fún pé ìyá mi sọ lálẹ́ sọ sóògì máa lọ lé wa àábì ni mo gbalé yín lọ ó wá gbalé wọn lọ ìgbà tó wá gbalé wọn lọ hadith gbẹrù Bukhari ìyá rẹ wá pè ìyá rẹ pè ìyá rẹ wá bílẹ̀ pé kí ni gbọ̀ngàn ìyá rẹ sàǹbà sọ̀rọ̀ ìyá rẹ mo wọ̀ rí pé ó mú olójú ọmọ tó kéré tó báyìí lẹ́ẹ̀dẹ̀ olóbìnrin púpọ̀ kí owó àdúrà làkọ́ wọn ṣẹlẹ̀ láàrin ìyá rẹ lọ sọ bẹ́ẹ̀ ó sì wà nù Bukhari ó níyàwó ìyá rẹ bá sọ̀rọ̀ bàbá rẹ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wá ní òní àwọn sọ̀rọ̀ ọlọ́run fún tọ̀ lálàáfíà ìrìnàjò àwọn àtàn tí àwọn àtàn tá a fẹ́ ká máa sọ́ra fún àwọn àtàn náà àwọn àtìlẹ̀ ìlérí pupa ìjà máa sọ́ra ọlọ́run sànù wà náà. náà. àwọn ẹgbẹ́ ìsáàjì ni wọ́n á sàlàyé fún wa pé òun kò lè kùnà. Hmm. Hmm. a ah, lè gbà wọ́n gbọ́ nítorí pé wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ nǹkan mi wàṣàmùsùn tajiri lè mú sàkọ́ rẹ̀ làhà báníkà ọlọ́run wàṣàmùsùn tajiri òórùn rìn àwọn náà ti sọ pé rìn ní ìsìn wọ́n ló mú fún báyìí wọ́n ti lọ ní mú fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ní kò mú fún wọ́n ti lọ mú fún ìsìn ìyẹn ní mùsùlùmí òfin tí ẹ ní mùsùlùmí ẹ má ma kéèyàn má ma ìgbà tí September eleven tó ṣẹlẹ̀ nígbà yẹn láwọn yẹn bá máa wá ayà kan ní Kùránì ìbàdàn ọlọ́run ti sọ́ọ́lẹ̀ tẹ́lẹ̀ ayà náà nìyí. وخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون. Ó gbólẹ̀ ni ọ́ gbólẹ̀. ọlọ́run bọ́ ọba tọ́lá rẹ̀ ga ó ní àwọn tó síwájú wọn náà dìde dídé ti ọ̀bẹ̀rẹ̀ lórí wọn ọlọ́run ní wípé fakọ́rọ̀ aláìhìmù sákọ́fù ní fa òkè hìmù wà àtà kọ́dímákàrọ̀ lẹ́dí ìnà mìíràn kọ́bẹ̀lẹ̀ hìmù. kọ́dímákàrọ̀ ìnà kọ́bẹ̀lẹ̀ hìmù. من قوم وأتاهم عذاب وأتاهم عذاب من حيث láwọn yẹn bá fọ́jà ayé wọn lọ́lọ́mọ bá ti sọ ọlọ́ ní kọ́ ní máa ta lẹ́bí náà ní kọ́ lẹ́lẹ̀ yìí àwọn tó síwájú wọn náà lè dé. fàákà mọ́ ọ̀hún gbọ́dọ̀ àwọn ọmọ mi náà kọ́ wáyé lọ́lọ́run bá gbé agbára rẹ̀ dé láti bí àwọn òpó olé wọn tí wọ́n rí lọ́lọ́run ti àtàkì wọn ẹ̀rì kò ń jọra wọn pentagon white house èyí láti bí ilé wọn fàkọ́rọ̀ aláìní ọ̀sán ajá alé wọn ni wọ́n ń já bọ́ ní ọlẹ́ ní tó ń jọra wọn àbí ọjọ́ra wọn wọ́n á ta àwọn ẹ̀rọ náà ìyá wa bá wọn nínú ẹ̀sùn láyé sọ̀rọ̀ láti fi tíyàn ti lérò àwọn yàrá ní àyà rẹ̀ ní tọ́lọ̀ ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ ókè tí àdánù bá padà wá jábọ́ níbẹ̀ lọ́la ń kọ́ sáyà ayé òun yóò padà sọ eléyìí torí ayé ilé ti ṣiṣẹ́ tán ẹ̀wọ̀n nígbà tí ẹ̀fẹ́ báyìí lẹ́wọ̀n ti dé ó ti parí iṣẹ́ nítorí torí ẹ̀sùn kalẹ̀ ni èyí ń lo kọ́ra nílòkulò bá nílòkulò sẹ́yìn mùsùlùmí máa ń nígbàgbọ́ nù tọ́lọ̀ wọn bá bá sọ kọ́dà kó mọ̀ bá sáyẹ́ǹsì mú láwọn tàbí nítorí wípé sáyẹ́ǹsì iṣẹ́ ti ń lọ ní tí ò tí stop kì í stop kò dé ní stop ibi tí ìmọ̀ àwọn ẹ̀dá bá dé láwọn àsìkò kan wá níbi tó dé nù nígbà tó bá padà yá owó tó ló tó ti jù bẹ́ẹ̀ lọ àìmọye nígbà àwọn planẹ́tì kẹfọ́ ní etí wọn pè wọ́n tẹ́lẹ̀ wọ́n tó ti jù bẹ́ẹ̀ lọ sí ẹ́ ó tó dínkù wọ́n tó yà àwọn àgbà kúrò Pluto gàgà kúrò méje kọ́kọ́ ni wọ́n kọ́ ní mẹ́sàn-án ní ọdún yára gbogbo ẹ̀ náà kan so mẹ́jọ tún ní báyìí rẹ́sẹ̀ lè ní wájú ẹ̀yẹ bí wọ́n fẹ́ bí nìjọba ọ méje ní tẹ́lẹ̀ àwa ní gbogbo tó nà mí náà fáṣọ ọlá ọ̀dẹ ẹ̀mọ́ a orin kanu àwa ní gbogbo tó nà mí náà fáṣọ ọlá tó ó ti ní báwa ti kọ́ lé géhùn e gàgà méje nígbà yà wọn ló di mẹ́sàn-án ìyẹn kọ́ tó ti di mẹ́jọ àwọn ti parí tó bí ọ̀sẹ̀ nígbà bá yára di mẹ́fà tó bá yára tó lè di méjìlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́dún òyìnbó mẹ́wàá lọ́sùn ìgbà tó wáyé pé kùrán ní pé méjìlá wọ́n bá fi méjì kù kò sí nọ́vẹ́mbà dísẹ́mbà bẹ́ẹ̀ ọdún kan oṣù mẹ́wàá yìí ṣùgbọ́n torí báwa mùsùlùmí àṣìkiri láyé kùránì sọ pé iná ìdáta ṣòro rẹ̀ ìdá lọ́ọ̀lì náà àṣà ọ̀ṣẹ́ àárọ̀ ń bá wá méjì kù wàhákàbá wàhákàbá ayé má àyẹ̀mọ́ yìí kan wá mẹ́tẹ́ láwọn ibi táwa tún wáyà àti dá tí má bí ọ̀pọ̀lọpọ̀ náà tí ń bẹ́ ń bì léèrè ní ìsìn pé nínú mọ́tò nínú tírẹ́ẹ̀nì èwo yára jù kí ni wọ́n sọ kí làwọn èèyàn sọ wọ́n ní mọ́tò ni ọ̀hún <laughs> ah, sì ní tírẹ́ẹ̀nì tó yára jù ń lọ kàdúrà láti bí yóò wákàtí tó wákàtí kò sí ẹgbẹ́ orí àwọn yàrá mọ́tò yàrá ti tóyè nígbà bá ti electric train ìdìbò lẹ́nu bí wákàtí méjì gbèsè àwọn ní ìlú ìlú tó jẹ́ráìsì jẹ́ráìsì kẹ́ tó débi tó lọ láàrin ọjọ́ mẹ́ta kẹ́ tó dé kánò ọjọ́ méjì eléyìí láàrin wákàtí méjì yóò dé kánò kò sí mọ́tò tó lè sáré rẹ bẹ́ẹ̀ kò sí bó ṣe lè sáré tó ibi tí màá wá mà níbi tá a rí mà tí a wá gbogbo àwọn tí wọ́n ń darí ayé náà ibi tí màá wá mà náà wọ́n sọ mà ibi tó mà náà wọ́n sọ mà lápòjúwe ní sí àwọn àìsàn kan bẹ tó dọ̀ bá jáde lásà bíi fani sí nàìjíríà ló ti rọ́pọ̀ jáde kò sí fífa àti jẹ wọ́n sì sọ tó mẹ́rin lóko mi oní bẹ̀rẹ̀ lásà wà wọ́n sì sọ lóko rẹ̀ ìdánwò nígbà àìsàn máa ń rí àìsàn ilé kù sọ tí mi náà bá dé wọ́n sọ lóko mi Ebola ní gbẹ̀ngàn gbígbó ẹ̀ òkú ẹni tó bá discover kan ní ìwé òfin lóko ẹ̀ fún ilé ìlókù discover ilé ṣé kò wà sọ̀rọ̀ wá sínú ọlọ́run tẹ́lẹ̀ ìbẹ̀mẹ̀ ọlọ́run ti ní wọ́n yóò sì máa lọ́dún tí ń ti èyí ti wọ̀lú bó bá yá yóò padà débẹ̀ ńjọ́ kan tí wọ́n á ní sílẹ̀kùn fún wọ́n nìkan padà síbi títí ń bọ̀ níbi ó ti wọ̀ ní ti padà wá yọ ara mi kan yìí gbà ó rìn àwọn òní gba ilé ní ní ibi ilé ní láéláé wọn fún súnfù kì í ṣe ó wà kíní kan nature wọ́n sà tún tí yóò lè mi bá wà. ó ti ó ń planet ìdábọ̀ wálẹ̀ ah, òun lọ ń bọ̀ ókè ọ̀tọ̀ níbi jẹ́ lọ tẹ́lẹ̀ ó tún ti yàtọ̀ ní ìsìn ó dà wọ́n ti gbọ́ ẹ ọlọ́run wà náà wà á ń tàbí sọ́kàlà fi máa la ta làwọn fákúdá yà ṣé èyí ara tá a sọ nìyẹn ṣé àwọn àfa àbúgbò iná ni àwọn náà ni o eléyìí tó sì fọ́ nìyí pé kí ẹ tó rẹ́nìkan tó kéwú kan tààrà nù ún ní kéwú àádìgbò lọ lé kéwú náà ní àwọn sàkóò. wọ́n ní kéwú òsè wọ́n làwọn akọ́sẹ́ ẹlẹ́mìíràn náà lọ́ọ́ kàwé nǹkankan gbàtí wọ́n akọ́sẹ́ tó ti sí ọ̀gá wa lọ mú tàbí wọ́n kàwé wọ̀ wá ṣe wà dá padà síbi àwọn èèyàn ẹni pé fi àṣìṣe ìfà sì sáfù parí ẹ wá parí parí láti ẹ wá kọ́sẹ́ tẹ ní ọ̀tà ọmọ ẹ wá padà síbi àfẹ ẹ wá múra kẹ́kẹ́ kan lóde tí wọ́n wá nínú wa ìwọ̀n wa ọkọ̀ ojú ti dé ojú ti dé kò ní dáró gbà nísìn. wọ́n ní sèpé olówó ta fún ọmọ pé òkè torí ẹ̀rọ máa bà pé ọkùnrin sì mà pé mo sákùn ọmọ wọ́n tún wá ń jẹ̀lì wọ́n ń jẹ̀lì mọ́mú bẹ́ẹ̀ ni rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ ohun àwọn onídìwọ̀ àbọ̀ àwọn ẹni ń jẹ̀lì mọ́mú ojú nígbà oníṣìí mọ́mú àti olùkíní wọ́n ti lọ wá òkú ògùrùkù ní ọlọ lọ ní lọ́wọ́ anákàlẹ lọ ní ọlọ jẹ̀bú nákàlẹ òsì jẹ̀bú ẹbọ ní bẹẹmẹ ọjọ́ lọ tà wọn máa ń lọ wọn ń jẹbọ gbogbo ẹ̀yìn ọ̀sẹ̀ àwọn ni ọwọ́ àmà ní àkúdà ayà ń bẹ torí tí wọn bá sọ pé àkúdà ayà ń bẹ ẹ̀rú ewúrẹ́ ò ní bá àyàn tó yàn bá rí pẹ wọn ní ewúrẹ́ mi ń bẹ ẹ̀rí pé tọ́ba lọ lébi ìfowólu tọ́ba lọ lébi wọn lẹ lóko nígbà tí ń bẹ láyé bí sẹ́mẹ́ ní àwọn ọmọ ọlọ́mọ láàrú tí wọ́n bá sì pé ewúrẹ́ yóò jẹ mẹ́rin sọ wá gbé yàn ẹgbẹ́ ló wúlẹ́ àwọn ẹgbẹ́ yàn lè jẹ́ sí òkè yàn gbogbo àwọn tọ́lọ̀ wọn bá pa ẹ̀dá wọn padà tó mọ̀ sáfọ̀ wọn wọ́n ti bá anábì àwọn Muhammad sallallahu alaihi wa sallam lórí ìlú àwọn ọ̀pọ̀ yẹn ṣé kìí ṣe àwọn ọmọ Ísírẹ́lì tọ́lọ̀ ń sọ̀dọ̀ pọ̀ nìyẹn kí wọn kí lọ dàgbà ní ọ̀sẹ̀ yìí. àkókò ẹ̀ bá lọ kọ́ra kọ́ra bàbá bàbá sí ọlọ́ka bí ara tí wọ́n sọ ní wípé gbogbo ẹni tọ́lọ̀ wọn bá change the hill kọ́ rẹ̀ sẹ́dá mi máa pa àwọn àrùn ìṣẹ́kù sálàyé mi ti tó bá ilé chéǹjì ẹ̀dá kan sí nǹkan mi yọ tàn ní títàn ọba rẹ̀ àwọn tó lọ ń sọ dọ́gbọ́ wọn ò sẹ́kù débi káwọn máa ní ọ̀pọ̀ tí ń bẹ láyé ní ìsinyìí yẹn ní yorùbá láyé mi ti tó gbogbo ẹni tó lọ ń gbogbo tó láàrẹ ga tó bá bínú sí kọ́sọ́ di nǹkan mi yọ pa àwọn ìbámu rẹ̀ ti dé débi káwọn àgbàgbọ́ ẹni ó ti kú tọ́wọ́ sàárè tí àwọn akòkòrò ti jẹ́ ọlọ́wádé wúré tó ọlọ́run bọ́ sànù ayé fún àsìkò gẹ̀ láì mọ ìyá yìí tọ́pọ̀ ní Qur'an lọ́lọ́run sọ wípé tẹ́yìn bá lẹ́yìn ní gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu alágbára àti kò yín kú á fi àwọn èèyàn míì tó yàtọ̀ sí ń pa àrùn àánú bá dé lá àmúfẹ́ àlàbò àwọn èèyàn míì tó yàtọ̀ sí ní tó sì jẹ́ pé èèyàn bíi tiyín náà làwọn náà á fi hàn pa àrùn kìí fi rí pé á ti ń di ẹ̀dá yín kùtùkùtù ọlọ́run bọ́ làwọn ayé fún àsìkò gẹ̀ náà tẹ́lẹ̀ rẹ̀ ní wàá lọ sọ سبحانك اللهم وبحمدك